This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. látún tìṣẹ́ jẹ́ ká tún padà lọ 20 títí 22 ọlọ́run ọba sọ pé. yá ayyuhal ladhina amanu. أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. Oh you believe, obey Allah and His Messenger and uh, turn not away from him while you are hearing. ṣe bá ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì ẹ tẹ̀lé ẹ má gbọ́n ẹ má kọ́ tí kún sí ọ̀rọ̀ ọlọ́run ọba àti ọ̀rọ̀ ànábì wa Muhammad. wàlá takùnù kẹlẹ́bí máa kọlu sami'na wa hum la yasma'un. and be not like those who say we have heard but they hear not wọ́n ní ẹ má dàbí gẹ́gẹ́ bí àwọn èèyàn kan tí wọ́n ń gbọ́ tí wọ́n lò wà hum la yasma'un ìtumọ̀ ẹni pé wọ́n lò ẹ má dàbí gẹ́gẹ́ bí àwọn kan tí wọ́n ń gbọ́ ṣùgbọ́n tí wọ́n tẹ̀lé. inna sharra dawabbi inda Allahi summul bukmul ladhina la ya'qilun. verily the worst of moving living creatures with Allah are the deaf and the dumb who understand not. àwọn méjèèjì wọn wọ̀nyí òun náà ni wọ́n fi àwọn tí wọ́n bá ń gbọ́rọ̀ ọlọ́wọ́n ọba tí ń gbọ́rọ̀ ànábì tí wọ́n fi jẹ́ fún sọ́lọ́bà tí wọ́n wá lò wọ́n fi wọ́n wé odi àti ayaya ọlọ́wọ́n sọ pé asúmùlì bùkùmùlì àkèlò òní. they are deaf and dumb they do not understand.